káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà náà lètò tẹ́ ṣe ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín kí ni mo jẹ́ níwájú yín lórúkọ Jésù Kristi mi mà ní jọra mi lójú o bàbá wa nínú Olúwa jẹ́ kí ìjọba rẹ kí o dé jẹ́ kí ìjọba rẹ kí o dé kí ni nǹkan tá a lè ṣe gan láti lè gba ìjọba Ọlọ́run láàyè nínú ilé wa nínú ayé wa tàbí kí n ti àkọ́kọ́ sọ pé nínú ayé tiwa náà torí èèyàn gẹ́gẹ́ bí èèyàn lára ara kan báyìí ló kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ nípinnu láti gba ìjọba ọlọ́run yẹn láàyè kí ni ìgbésẹ̀ ta lè gbé. ìgbésẹ̀ mẹ́ta kan ṣe pàtàkì gbogbo ara lé pátá bó o bá kì í kọ nǹkan sílẹ̀ mo fẹ́ kó kọ mẹ́tẹ̀ẹ̀ta yìí sílẹ̀ ìgbésẹ̀ mẹ́ta kan ṣe pàtàkì kí ènìyàn lè mú ayé rẹ̀ wá sí abẹ́ àkóso ìjọba ọlọ́run ìgbésẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá gbọ́ mi ẹni tó bá ti ń ṣàkóso ayé rẹ òun ló máa júwe bí ayé rẹ ṣe máa rí hmm. nítorí pé bí láńlọ́ọ̀dù bí ò bá ti ṣe ìpínlẹ̀ ilé rẹ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá sun inú ilé yẹn ohun gbogbo tó ń fi ṣe ìpínlẹ̀ ló máa máa darí ayé ẹ̀ hmm. ìdí nìyẹn ìjọba tí mo fẹ́ fi hàn òun ni ìjọba ọlọ́run ohun àkọ́kọ́ tó nílò láti ṣe láti gbé níwìn ayé rẹ wá sí abẹ́ ìṣàkóso ìjọba ọlọ́run kínní o gbúdọ̀ ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí olúwa rẹ̀ o gbọ́dọ̀ da olúwa mọ̀ gẹ́gẹ́ bí olúwa ọlọ́run rẹ àkọ́kọ́ nìyẹn o. ohun tó bá ti mú kó dá ọlọ́run mọ̀ nígbà yẹn ló sì jẹ́ bàbá rẹ tí ń bẹ ní ọ̀run ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò pé gbogbo ènìyàn ti ń sọ bẹ́ẹ̀ náà ni ó ní bàbá sí ọ̀run rárá o ọlọ́run dá iye ọmọ tó nímọ̀ bàbá ẹgbẹ́ gan mọ iye ọmọ tó bí. bẹ́ẹ̀ni. <laughs> tó o bá jẹ́ ọmọ ọlọ́run wọn nílò láti sọ fún ọ you don't need to be told ìwọ fúnra rẹ mọ̀ láti inú rẹ wípé ọmọ ọlọ́run ni ọ o sì ní bàbá kan tí ń jà fún ọ ẹnìkan ṣoṣo tí o gbẹ́kẹ̀lé ti ń bẹ ní ọ̀run ohun àkọ́kọ́ o gbọ́dọ̀ ní ọlọ́run gẹ́gẹ́ bí olúwa rẹ ó túmọ̀ sí pé wàá fi ayé rẹ fún un wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ nígbà náà là á mú ọ kúrò ní ipò ẹrú à sọ ọ́ dọmọ nígbà tó bá ti di ọmọ tán ló wá ní orí ọ̀fẹ́ sí ohun gbogbo tí bàbá ní. Hmm. ìyẹn ni àkọ́kọ́ ṣèyẹn ni ìní. ìkejì òun náà ni wípé o gbọ́dọ̀ jẹ́ aládùá ọ̀rọ̀ kan wà tí mo fi bẹ̀rẹ̀ bíbélì sọ wípé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí wípé bí bó ṣe ń gba àdúrà ó ní nǹkan kan ṣe pẹ̀lú àdúrà hmm. gbogbo àkókò rẹ̀ àdúrà ni. àdúrà ni. ó máa ń yà mí lẹ́nu kẹ́nìkan kẹ́nìkan jẹ́ ìránṣẹ́ ọlọ́run àbí kó jẹ́ ọmọ ọlọ́run kó sọ pé ṣe lo bísí tó fi ráyè gbàdúrà ayé wo ló wá wá ó hmm, bízì kò lọ sí ṣòru ó bízì kò lọ sí pàdé àárín ọ̀sẹ̀ ó bízì kò lọ sí sinijọ́ ọ̀sẹ̀ ni. Ah! ẹlòmíì ò níbi tẹ́lòmíì dẹ̀ bízì dé ara yìí lọ sí patí aráyè lọ sí àwọn márèèjì àti òkú ọjọ́ eh, sátidé òkú olóòkú ìnáwó nínáwó òde lóde aráyè lọ eh. tó bá dẹ̀ wá jẹ́ wípé wọ́n wá ní orí ọ̀fẹ́ láti lọ sí club kò ní sùn títí tí ilẹ̀ á fi mọ́. wọn ò ní wọlé ń jọ yẹn ó dà lọ́jọ́ kejì àjọ kí gbogbo ara kó máa ronú awádé awa máa lo paracetamol awádé awa eh, máa lo oríṣiríṣi oògùn ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún ọ ní pé ìpele ìkejì yìí jẹ́ aládùá hmm. ohun tí bíbélì sọ nínú ìwé Tesalonia kínní orí ìkarùn ẹsẹ̀ kẹtàdínlógún ni wípé gbàdúrà láìsinmi. láìsinmi àti láìsàárẹ̀. kò kàn fi láìsàárẹ̀ sí. Hmm. gbogbo nǹkan yẹn ló wà ń bẹ gbàdúrà láìsinmi. Hmm. ohun tó ń sọ fún ọ ni wípé bí mo ṣe jókòó yìí àdúrà náà ló ń gbà yẹn o àdúrà ló ń gbà yẹn o. ọlọ́run dẹ̀ ń gbọ́. ó dẹ̀ ń gbọ́ irú àdúrà tí àná gbà nìyẹn. Hmm. tí wọ́n fi èsì sí bíbélì sọ wípé kìkìdá ẹnu rẹ̀ nìkan ní jì wọn ò gbóhùn rẹ̀. o gbọ́dọ̀ jẹ́ aládùúrà ní gbogbo lórí ìgbéyàwó rẹ gbàdúrà lórí iṣẹ́ rẹ gbàdúrà lórí okòwò rẹ gbàdúrà nígbà tó bá lóyún gbàdúrà nígbà tó bá bímọ gbàdúrà tó bá ń tọ́jú ọmọ òun gbàdúrà. nígbà tó bá ti ń jádùn ọmọ yẹn gan gbàdúrà. kó o lè jẹ dalẹ̀. ìdí nìyẹn gbogbo nǹkan ni bíbélì sọ wípé ẹ máa gbàdúrà ní ìgbà gbogbo hmm. ìgbà tó bá gbàdúrà ní gbogbo ìgbà ló lè bọ́ kù lọ́wọ́ àdánwò nítorí pé gbogbo ìgbà ni àdánwò máa wá látọ̀dọ̀ èṣù. Hmm àdánwò ayé ò ní borí rẹ. àmín lórúkọ jésù òní ṣìbí àmín jésù òní ṣìsọ àmín jésù òní fẹnukọ àmín jésù lọ́jọ́ ológo rẹ gan òní ṣìwàwù. àmín lórúkọ jésù. ìkẹta o gbọ́dọ̀ jẹ ẹnìkan tí ń fi fúnni ní gbogbo ọ̀nà. yóò kí n ṣahun. Hmm. Hmm. <laughs> àṣírí ni mo fẹ́ sọ fún ọ lónìí. èmi tiẹ̀ ti là mọ́lẹ̀. bẹ́ẹ̀ni mo ní tí o kì í ṣahun. kí kì í ṣahun. o gbọ́dọ̀ jẹ ẹni tí fífúnni ìfífúnni dé bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá wá sórí ìyá àti bàbá tó bí ọ. bẹ́ẹ̀ni ẹlòmíì ó da níta kò da nílé rárá. adara níta má dara nílé. tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ níta báyìí fọ̀dì bàbá kẹ́ni ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ rẹ̀ lójú ìyá àti bàbá rẹ̀ wọ́n fún lépè. Hmm. bẹ́ẹ̀ ìyá àti bàbá rẹ̀ ọ̀run rẹ̀ ni. bẹ́ẹ̀ ni o. ó ṣeéṣe kán má tọ́ nílé ìwé ó ṣeéṣe kó jẹ́ ìwọ gan lóru ẹ̀rù pọ̀npọ̀n tó fi tọ́ra rẹ̀. o ní wọn lọ́wọ́ ìdájọ́ wọn ò sí lọ́wọ́ rẹ o ìwọ̀nba oúnjẹ tó jẹ́ tiwọn yẹn ti ń bẹ lọ́wọ́ rẹ yẹn. ẹ̀kọ́ ní àkókò tọ́lọ́run bá ti ràn ọ́ lọ́wọ́ ṣe é bí àwọn aráalé rẹ àwọn ará ẹbí rẹ tó bá wá jẹ́ ẹnìkan pàtó nínú ilé ìjọsìn jẹ́ kán mọ̀ nínú ilé ìjọsìn kó má ṣe bíi ti ẹnìkan gbogbo ohun tó bá ti fi fún ènìyàn ló fi máa ń bú. Mm, a tún wá sọ káàkiri tó bá ṣe fún ọ ní tọ́rọ́ báyìí á lọ bá brọ̀dá lágbájá wọ́n máa fún sísá ayọ̀gbẹ́nu ní one naira wọ́n máa fún brọ̀dá joshua ní two naira. mo kọ̀rẹ́ ìtàn ọmọbìnrin kan tó bá fún ọ tó bá fún ọ láṣọ báyìí tó bá wá wọ aṣọ yẹn dáa ah, ah, a ní àwọn pípì ní ìjẹ́ kéèyàn ṣoore ah. dáadáa abẹ́ ìraṣọ tó ń gbé fún yẹn ó ti sáré ń ṣálẹ́gbẹ́ kan màá ní ah. láìpẹ́ irú dáadáa wọ̀nyí o èmi mo wá sọ fún àwọn yẹn mo ní ẹ̀gbọ́dọ̀ bọ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ ah, irú àbùkù wo nìyẹn má jẹ́ kí n rí ọkọ pin nǹkan níbí yìí mọ́ tó o bá ti jẹ́ ẹni tó fi fún yàn tó máa ń sasọ̀ lẹ́yìn rẹ̀ oore tí ò ní èrè ló ṣe yẹn nítorí pé afẹ́fẹ́ ti gbé èrè rẹ lọ kódà àwọn ò lè san fún ọmọ rẹ̀ àtọmọdọmọ rẹ ò lè kéré rẹ. láyéláyé àti pé dájú bíbélì gan tẹ̀sán níbì kan ó ní oore tá a bá ṣe ó ní ká má ṣe jẹ́ kí ọwọ́ òsì wa. oore tí ah, ah. ọlọ́run tó bá ti ṣe kọ́wọ́ òsì má ṣe mọ̀ nípa rẹ̀. ara kan ṣoṣo náà ni o. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni nígbà míì wà tó jẹ́ gẹ́gẹ́ bí ọkọ ó lè ṣe ìrànlọ́wọ́ fún ilé ìjọsìn kí ìyàwó rẹ gan mọ̀ nígbà míì. ìyàwó tiẹ̀ gbọ́dọ̀ mọ̀ sí ọlọ́run ló ṣe fún un nígbà tí ẹ̀rí yẹn torí ọlọ́run ò ní fọ́lọ́run ní nǹkan kọ́lọ́run má sọ fẹ́ kọ́. oríṣiríṣi tiẹ̀ ni wọ́n tẹ̀ rí gbà míì tó jẹ́ pé ó ṣeé ṣe kí tọkọtìyàwó jókòó nǹkan báyìí la fẹ́ ṣe fún ṣọ́ọ̀ṣì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni nǹkan báyìí la fẹ́ ṣe fún lágbájá bí mo ṣe ń wo àǹtí yẹn nínú ṣọ́ọ̀ṣì yẹn ó dàbí pé kò tí ì ríṣẹ́ àìríṣẹ́ yẹn kó má di pé ìrònú ẹ̀ di méjì kò lọ́kọ kò tún ríṣẹ́ dáàdì bóyá kákan wá bíi fifty thousand naira kan ká fún kó fi ṣe bísíǹsì àjọrò tọkọtìyàwó nìyẹn ṣùgbọ́n nígbà míì wà tó jẹ́ pé ó máa hàn pọ̀ tí wàá kàn wí pé ah mo gbọ́dọ̀ ṣe kinní kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ o ti ṣe the concept of the wife. bẹ́ẹ̀ni ìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó bá ti ṣe tó fi bu tó fi sasọ tó fi gàn tó fi yọ àbùkù tó fi sọ fẹ́ lòmí nǹkan nípa nǹkan tó ṣe yẹn. tí ìṣe pé ojú ìta tó tún lọ ń yọ àbùkù lára rẹ̀ ó máa ń ní èrè lọ́pọ̀lọpọ̀ ẹni bá ti ń ṣe nǹkan wọ̀nyí ó ṣe sílẹ̀ dọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni wọ́n dé ìkórìta kan tí wọn ò mọ bí ọ̀rọ̀ wọn ṣe ṣẹlẹ̀ wọ́n wá máa hmm. pè wọ́n lájẹ́ wọ́n ní àjẹ́ ni wọ́n ní gbogbo nǹkan tó wá ti dọ́wọ́lé ní ṣe rere nǹkan tí bàbá rẹ̀ ṣe sílẹ̀ ni nǹkan tí ìyá rẹ̀ ṣe sílẹ̀ ni ó kàn wá sáyé wá ń kéré. Ah, àpáta ìlà jẹ́ kémi náà kéré o. èmi ò mọ iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ o bóyá iṣẹ́ rere ló ń ṣe sílẹ̀ dọ́mọ báyìí èmi ò tí ì mọ̀ náà bóyá ìwọ náà ti ń kọ ìkorò sílẹ̀ di ọmọ ohunkóhun tí ènìyàn bá ti fún ní irúgbìn bíbélì sọ pé náà ni yóò ká ó ní níwọ̀n gbà bí ayé bá ṣe wà ó ní àkókò gbígbìn àkókò ìkórè ó ní kì yóò ṣaláìsí ó ní àkókò ooru àti àkókò òtútù ó ní kì yóò ṣaláìsí ọlọ́run tó sọ ọ̀rọ̀ yóò mọ ohun tí ń sọ gbogbo nǹkan tó bá ti ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní ní ọ̀la ó ní ìlú kan tó ti máa ń ṣe kan ohun gbogbo àmì ṣe aròbó la ṣe é de ohun gbogbo àmì ṣe aròbó la ṣe é de ó ní ìlú kan tí wọ́n ti ń ṣe orò yẹn ohun tí wọ́n ṣàlàyé ni wípé èyí tó ń ṣe lónìí o ọmọ ajẹ́rìí rẹ̀ tó bá yá hmm. yálà ní ibi yálà ní rere ìwọ náà fún orúgbìn kan yálà sí ẹni tó jókòó ti ọyìn yálà nínú ilé ìjọsìn yálà sí ìyá àti bàbá rẹ àbí ẹ̀gbọ́n àbí àbúrò àbí yálà agbègbè tẹ ẹ wà àbí agbègbè ibi tó gbé wà jẹ kí n rí ipa rẹ. bẹ́ẹ̀ni tí ènìyàn bá ti kú kò wúlò mọ́ oòrùn tọ́lọ́run dá kò wúlò fún ara rẹ̀ hmm. òṣùpá kò wúlò fún ara rẹ̀ ìràwọ̀ kò wúlò fún ara rẹ̀ àwa náà ń ṣiṣẹ́ fún ta fi ń rìnà. bẹ́ẹ̀ni àdè sanwó fún o àdè sanwó fún o ohun gbogbo tọ́lọ́run dá pátápátá wọn ò wúlò fún ara wọn o gbogbo nǹkan tọ́lọ́run dá ẹlòmíì náà wúlò fún omi ó wúlò fún ẹlòmíì iná ó wúlò fún ẹlòmíì ṣèwádìí tó bá wáyé tó bá wúlò fún ẹnìkan ayé ìyà ló wá o ní wáyé ìyà lórúkọ Jésù ìjọba Ọlọ́run a máa ṣàkóso rẹ̀ o ní mọ̀nira Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù Kristi ah inú mi dùn púpọ̀ lẹ́ni fún àlejò tí mo ní ẹ ah, eh, dáàdì jẹun fún mi nítòótọ́ pé ìlú báyìí làwọn ti wá eh, ah, ọ̀rẹ́ mi kan sọ ní ah, eh, fowó ṣadé jẹ́ ká kó lọ sílùú mo ní mi lè fẹ́ kọ́ ní ìlú má lò tán wà mo ní òótọ́ wà káàkiri ibi gbogbo lórúkọ Jésù Kristi àtèmi àtìyín àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ ìkà àti èké àní kó sọ́wọ́ wọn bàbá ní Olúwa ó yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo gan àwọn tó bá nífẹ̀ẹ́ pé mo máa fẹ́ bàbá yẹn rìn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo gan ni wọ́n lè pè yín sí. ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi méjì péré ni màá lè sọ nínú nínú gbogbo rẹ̀ ìkíní o oh eight o. Oh o eight o. sixty. six zero. three three. three three. seven six. seven six. eight five. eight five lẹ́ẹ̀kan sí o. o oh eight o. o eight o. six zero. six zero. three three. three three. seven six. seven six. eight five. eight five. ìyẹn ni àkọ́kọ́ ìyẹn ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ ẹ máa pe bàbá wa nínú olúwa sí. ìkejì. ẹlẹ́ẹ̀kejì. o nine o. o nine o. six zero. six zero. nine one. nine one. seven five. seven five. five one. five one lẹ́ẹ̀kan sí. o nine o. o nine o. six zero. six zero. nine one. nine one. seven five. seven five. five one. five one ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá nínú olúwa yẹn òun náà ni ẹ ti gbọ́ yẹn ó yá kásáré ṣe ní kíákíá orúkọ ìjọsìn bàbá wa òun náà ni the voice of God prophetic and soul winning ministries tó wà ní òkèèyè off model health center ní ẹ̀dà oníyọ̀ road iye èkìtì bàbá ó máa dùn lẹ́nu sí dáadáa ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí. òkèèyè off model center health center ẹ̀dà oníyọ̀ road iye èkìtì ìlẹ́jẹ̀ méje local government. Mhm. ṣe ìkọlọ ló ní kíní kí dáàdi pè fún ara wọn ìleje méje local government. nígbà tí o bá ti wọ ìlú yẹn ó rọrùn pátápátá tí ènìyàn bá ti wọ iyì tí ènìyàn bá ti sọ pé òun lọ sí the voice of God ó rọrùn pátápátá pàápàá jùlọ a ní programu kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa ṣẹlẹ̀ ní July ọjọ́ ìkarùn-ún ìkẹfà àti ìkeje. ìyẹn oṣù keje ọdún tí a wà yìí tó máa wáyé ní ọjọ́ karùn-ún títí di ọjọ́ keje oṣù keje yìí bákan náà ẹ̀yin náà mọ̀ nǹkan tí èje tó túmọ̀ sí èje túmọ̀ sí àṣepé ibi tó ti fẹ́ wáyé ẹ tún bá mi tún sọ fún wọn lẹ́ẹ̀kan sí àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí. òkè iye mm. off model health center ẹ̀dá oníyọ̀ road iye èkìtì ìlẹ́jẹ̀ méje local government. ìlẹ́jẹ̀ méje local government ní iye èkìtì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi o oh eight o oh sixty oh sixty three three three three seven six seven six eight five eight five ìkejì ìkejì o nine o o nine o sixty six zero nine one nine one seven five seven five five one five one ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa nìyẹn tó gbogbo ẹ̀yin tó ń wí pé ká gbẹ̀yìn náà wá sí gbangba báyìí ẹ̀yin náà fẹ́ wá sí ojú ẹ̀rọ àmọ́ àwọn máa ń ràn wá nílé iṣẹ́ Orísun ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ yẹn ẹ̀yin ẹ̀ṣẹ́ àti kò kẹ́sọ́ pé à Fowóṣadé lẹ fẹ́ bá sọ̀rọ̀ lọ́gán báyìí lọ́ máa connect mọ́ mi tó ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀ mi ò ní fojú sunkún yín ẹ̀yin náà ò ní fojú sunkún mi títí láláì ni màmá ara mi sílẹ̀ níwájú yín ẹ ṣé